so kì í ṣe pé gbogbo àléébù tí ń bẹ́ẹ̀ wọ́n dilé Tìjàníà lórí ìgbàgbọ́ Tìjàníà ní bẹ́ẹ̀ ìgbàgbọ́ Tìjàníà òun ní bẹ́ẹ̀ nù Jawahirul Ma'ani kì í ṣe pé gbogbo àléébù tí ń bẹ́ẹ̀ Tìjàníà wọ́n dilé lórí ohun tí Tìjàníà ní nígbàgbọ́ òun ní bẹ́ẹ̀ nù Jawahirul Ma'ani àtàwọn tíra mi so àmọ́ yí pé gbogbo àwọn àléébù tí ń bẹ́ẹ̀ wọ́n máa dilé Tìjàníà lórí ìwíkúwé ọ̀rọ̀ ni àgbékalẹ̀ tí ò dá ni so nítorí ìgbàgbọ́ Tìjàníyà ohun tí wọ́n gbàgbọ́ ní bẹ́ẹ̀ Jawahirul Maani torí ẹ̀ mo ṣe ń béèrè pé Tijani yìí ló fẹ́ ṣàlàyé fún mi bí Tijani àṣẹ kó má ka Jawahirul Maani kó sì má make reference pẹ̀lú ìwé tó já sí wípé wọ́n lo Jawahirul Maani fi ṣe reference ń bẹ̀ nípa bí Tijani àṣẹ kò sí Tijani náà tó fẹ́ tó fẹ́ dánwò fún mi so ó kún lóhun tí mo fi mú wọn lórí pé àní fẹ́ tẹ́ bá pe tíra yín fèkì ẹ̀ sì ra yín so ẹ pè bí Tijani àṣẹ bẹ̀rẹ̀ ẹ pè ń fèkì tẹ́ bá sì ti pè ń fèkì ẹ lẹ́sìn nu ẹ̀sìn yín ti dàrú so ó yé báwọn so fún délé yìí ní títí yà ní òun ní bẹ́ẹ̀ nù Jawahirul Ma'ani ìgbàgbọ́ wọn òun ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun tí wọ́n gbà lẹ́sìn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà ló ṣe rọrùn kó já sí pé Ibrahim yà sí lẹ́yìn ìgbà tí ìgbà tóun náà dé so àwọn tó bá lákọọ́lẹ̀ nù Jawahirul Ma'ani so lòun náà ṣiṣẹ́ lé lórí tó fi gbé àwọn ọ̀rọ̀ titi ẹ̀ náà jáde so Ibrahim Inyas kan ṣàdédé kan dìde bẹ̀rẹ̀ sí kọ̀kọ́ kúkọ̀ náà ohun tó kà Ibrahim Inyas kàrè tó fi kọ̀kọ́ kúkọ̀ so kí wọ́n máa sọ pé Tijani àwọn wà máa gbélé lónìí hmm, ìgbàgbọ́ Tijani àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm, ìgbàgbọ́ Tijani àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó bá ẹkú rẹ̀ tàbí àwọn ọmọdé lè ti kẹ́ ẹ máa pọ̀ iṣẹ́ ti tẹ̀sí wòlíì káàkiri. torí ìdí ìdí ìdí ni o kẹ́ ẹ ti sẹ́ gidi. gbogbo àwọn tí a ti kẹ́ ẹ ti tàkìtì rẹ̀ láti tẹ̀sí kíkì rẹ̀ wọ́n tẹ̀ kí wọ́n yà sí ìbò kẹ́ ẹ gbọ́n torí fáírọ́ọ̀sì pọ̀ bẹ́ẹ̀ fáírọ́ọ̀ láì láì jẹ́ máa ti ní sùn wàlíkínú aláàbùdábìwú aláàbùdábìwú wàláì wọ́sàtọ̀ tábàlà wọn lọ́wọ́ di fẹ́ẹ́ tẹ̀wọ̀n lẹ́wọ̀n lẹ́wọ̀n lágbára yìí. wàlá ẹ gbìyànjú fa níbi ìtọ́ sọ yìí àwọn oníjàmbá yìí asọ́pútà fi hàdà wàkúlítà fọ́sọ̀lì ẹ eh, sọ ohun tó jẹ́ òtútọ́ ọ̀rọ̀ níbi eléyìí ibi tẹ́ kù sí ká lọ́ba ẹ̀dà kó sàmánà yín ó yẹ báyìí so wàlọ́ọ̀hì mo fi àlọ́ba ẹ̀dà mo fi búra kò tí ì sí tìjà ní àná tí wọ́n bí dá ẹ̀mọ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ hàtà ànáwì gan so ànáwì gan ò lè dìfẹ́ǹdì tíra yóò kà máa sorí kunkun nífa ìwọ̀nba ohun tó kàn lè wí mọ òun ni kó sọ pé fake ni kó sì má rí original gbé jáde fún wa so ẹhẹn so ohun tó kàn lè sọnù ipe fake ni kò sì ní original gbé jáde fún wa kò tó bẹ́ẹ̀ kó original gbé jáde fún wa tọ́ àmọ́ yí pé o lè defend àwọn nǹkan tí ń bẹ nínú tíra yìí wàhálà àwọn tí ìbí ń tọ̀hún dà nínú tìjànìyà lórúkọ yìí pé o fẹ́ defend ẹ pé ìgbàgbọ́ ìsìláàmù ni o tí ì tó bẹ́ẹ̀ wàhálà o tí ì tó bẹ́ẹ̀ ó kàn di kèfèrí ó kàn di kèfèrí lásán kó sì mọ wíwí kúwì àbí kẹ́ tó bá padà yá kó dá sí pé àdébù <laughs> so the net the the the list as in ohun tó lè ṣe ohun tó ipa ohun tó lè ṣe nìyẹn so níbi èyí tí àbáyá nìfọ̀dá ni sọ ọ̀la àwọn báyìí sọ òdodo ẹ túbọ̀ ẹ wá gba Islam so àti àwọn náà tí wọn báyìí nírú gbàgbọ́ bẹ́ẹ̀ so káwọn náà kàn wá ṣe súnà so kàn wá ṣe súnà kàn fi gbogbo àyà ní àwọn yẹn lẹ̀ kàn wá ṣe súnà ó yẹ báyìí sìn so ẹ̀yin ti yà ní ẹ̀yẹn wá gba Islam so àwọn tí wọn súnà nìkan wá gbà so ìdí tó mú mi tí mo tó fi fún àfáà Yahya fulani ní ẹ ní rìgáàdì jẹ́jẹ́ báyìí kò tayọ wípé so wọ́n sọ ojú ohun tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ tábà ní ṣàbòsí wọn tábà ní jàǹbá wọn kódà àwọn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n ń sọ gan tó já sí wípé so ẹni tó fi ara rẹ̀ tì sí súnà gan tí ń pe ara rẹ̀ lóní súnà gan so tó já sí wípé ń polówó ara rẹ̀ pé ní súnà lòun ti ń parọ́ kò tó bẹ̀ wọn ìbídà kó sọ ní èyí èyí tí sáyidì sí tún gbá láfa so wọ́n so fún ìdílé yìí so ẹ̀yin Tìjàníyà tíra yìí ẹ lọ dáná sun ẹ wá máa ka Quran ẹ wá máa ka hadith ẹ máa ka kitab ẹ máa ka sunna nabi sallam so ẹ̀yin kọ̀dìríyà ẹ fi kọ̀dìríyà yín lẹ̀ ẹ wá ṣe islam àti sunna sufi lápapọ̀ ẹ fi sufi yín lẹ̀ torí nínú ọ̀rọ̀ yín àfáyà alifàdà yín náà sọ tá a bá ti fi lè yọ ohun tí ń jẹ́ wahdatul wujud kò ti ń sufi ma sufi parẹ́ so ẹ fi lẹ̀ ẹ wá ṣe kitab àti sunna ibi tí ó náà ibi tí ẹ̀sìn wà so àmọ́ gbogbo àwọn ìkọ́ kókò òfò tí wọ́n kọ́ kalẹ̀ yìí bẹ́ẹ̀ sì pé àwọn amadu tìyá ni wọn kàn ṣàdédé bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan náà àwọn sufi náà ni wọ́n gbà lọ́wọ́ wọn so fún délé yìí ìlànà burúkú ni so kì í ṣojú ọ̀nà so kí ọlọ́ba yẹ̀dà kó sàmì náà wà. torí ti wọlé wọlé ká wàtá kí wọ́n ẹ̀ka mọ́ wọ́n ti da irọ́ pọ̀ mọ́ òdodo nínú àwọn tí àti àyíká ẹ̀ka ẹ̀ka ọlọ́tọ̀tọ̀ èyí tẹ̀ yí tẹ̀mí nínú ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yóò sì máa kó jáde fún. tí ọba ọba àlùkò àlùkò rárá nínú tí ọba ọba àlùkò àlùkò rárá ìkòtò sọdá sọdá rẹ tí bẹ́ẹ̀ yà wáyà àti rà ọ̀rọ̀ ọ̀rọ̀ wàdà tó dùn jùdì àti ìtẹ́kọ̀ọ́ agbára Tìjàníyà ni ò ká nǹkan yẹn kì í ṣe islam tẹ́lẹ̀ ẹ má dàrú fáwọn èèyàn ẹ má dàrú ẹ ti gbìyànjú kẹtó so agbára mùsùlùmí kọ́ ni ò ká ẹ̀sìn Tìjàníyà kì ṣe islam ẹ̀sìn míì lọ́tọ̀ ni so At-Tijaniyatu dinun wal islamu dinun akhar so Tìjàníyà ẹ̀sìn ni lọ́tọ̀ tiẹ̀ islamu ẹ̀sìn ni lọ́tọ̀ so àwa ń ṣe islamu Tìjàníyà ẹ̀sìn míì ni agbára Tìjàníyà ò ká nítorí ìgbàgbọ́ mùsùlùmí kọ́ mùsùlùmí ò pàpè mọ́ra ìgbàgbọ́ yẹn Tìjàníyà ló pàpè mọ́ra àwọn ìgbàgbọ́ burúkú yun so àwọn ìgbàgbọ́ òfò oyún so tìjàníà ló pàpè mọ́ra rẹ̀ náà so tìjàníà ló pàpè mọ́ra rẹ̀ so awakọ́ so awakọ́ so mùsùlùmí ìgbàgbọ́ tiwa ní pé la ilaha illallah muhammadun rasulullah so ìgbàgbọ́ tiwa nu àmọ́ tìjàníà ń kò rí bẹ́ẹ̀ as in ẹ̀sìn sufi kò rí bẹ́ẹ̀ so ẹ̀hẹ́n tẹ́yìn náà sì máa bẹ́ẹ̀ so alábàáyédá kan fẹ́ lò yín ní sábàbí fi na àwọn ọmọ ìyá yóní sufi ó fẹ́ fi tú wọn láṣìírí ni ó yẹ báwọn kì í ṣe pé ó lò ní sábàbí nìkan so ẹ̀hẹ́n ó ti láwọn ọ̀rọ̀ tó ti wá síwájú tó yá sí wípé ẹnìkan náà ti wò wípé ká àwọn nǹkan yìí ó lágbára gan o so àwọn nǹkan yìí le gan o níbi tí ń lọ yìí táwọn sufi bá fi lè lárí mà ó tán fún wọn ni ó parí fún wọn ni <laughs> so fún délé yìí wípé Tìjàníyà so àbí ìgbàgbọ́ àwọn Tìjàníyà ìgbàgbọ́ sufi tí ń ṣe wahdatul wujud tí ń ṣe alhulul tí ń ṣe al so ìgbàgbọ́ sufi nù látòkè délẹ̀ so ipe àwọn mùsùlùmí ò rí bi defend ẹ̀ mọ́ fẹ́ dá wàhálà rẹ̀ sí wọn lọ́rùn kì í ṣe ìgbàgbọ́ mùsùlùmí náà so wọ́n fẹ́ lẹ́mọ̀ ìsìláàmù ni àwọn kan dẹ̀ ti dìde láti àárọ̀ ọjọ́ láti fi ṣe kíni láti káwọn gbàgbọ́ yẹn kú lára ìsìláàmù so nítorí èwo ni pé yẹn pe ara mùsùlùmí ó wá já sí wípé so yóò tún máa gbàgbọ́ wípé Allah bá dẹ́dà ń bẹ lára gbogbo nǹkan àbí ń sọ̀kalẹ̀ sára àwọn ẹ̀dá wọlé iyadhu billah so yẹn ṣe mùsùlùmí mà nìyẹn so fún délé ìgbàgbọ́ sufi ni kì í ṣe ìgbàgbọ́ mùsùlùmí so ìgbàgbọ́ tìjàníyà ìgbàgbọ́ àwọn ọmọ ìyá yín ni so fún délé àwọn ni wọ́n àwọn ni wọ́n lágbára àti dìfẹ́ǹdẹ̀ nítorí wọ́n fẹ́ lẹ́mọ̀ ìsìlámù kò sì sáàyè fún nínú ìsìlámù so kò sáàyè fún nínú pé kò sáàyè nínú islam yìí pé kéèyàn nírú gbàgbọ́ bẹ̀ so àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n ní problem yẹn àwa mùsùlùmí à ní problem yẹn so kẹ́lọ́ bàyẹ̀ dàkú dàkú kó má ṣe ìṣàmọ̀ náà wọn. ọ̀rọ̀ wọn lọ́wọ́ ní tòun pé pé sísá ọ̀dọ́ àgbà á nìyẹn. dáadáa. tó yẹ ká gbọ́ ẹ máa gbọ́. èyí ò ní ti jẹ́ wàláhì tẹ́ bá yọ wahdatul wujud sufi titan kí ló tún kù kílẹ̀ fẹ́ máa ṣe nínú sufi má ẹ wá ṣe kìtàbà ti sunna lókù ohun tẹ́sọ̀ pé ẹ fẹ́ máa ṣe nínú sufi lórúkọ wípé ìsìláàmù lẹ́fẹ́ ṣe ó ti wà nínú ìsìláàmù àti súnà kẹ́kẹ́ ṣe ìsìláàmù kẹfi súnà kẹfi gbé e lárugẹ kẹ kẹfi gbàgbọ́ yẹrẹ bó ṣe yẹ ló bá tán so kí ló wá tún kò mọ́ tí o bá sí wádà tó lójú tí o bá sí gbogbo àwọn eléyìí <laughs> kí ló tún kò mọ́ àti sọ fún yín àwọn ẹni tó gbéra ní súfì nígbà àkọ́kọ́ la lam yusammu anfusahum sufiyyin so wọn gbéra wọn ní súfì so bi itiyani ashiya jadida pẹ̀lú pé wọ́n mú àwọn nǹkan tuntun míì wá tó yapa Islam hmm. so wọ́n gbéra wọn ní súfì ibaratan ani zuhad so wọ́n gbọ́ra wọn ní súbí láti fi máa túmọ̀ yìí pé ẹni tó ráyé sá ni wọ́n so àmọ́ àwọn ẹni tí wọ́n wá gbà lọ́wọ́ wọn èyí tó wá já sí pé àwọn tí wọ́n ìgbàgbọ́ òfò burúkú ni wọ́n wá ń gbé wọ̀ so ẹ fi súfì lẹ́yẹ wá ṣe Islam àti sunna ni máa ń bílé so kódà ẹ mọ̀tẹ̀ pẹ̀lú ayé ní súfì gan torí ìgbàgbọ́ burúkú lẹ́yìn ti dì má so ó yẹ báyìí nǹkan lọ́ba ẹ̀dà kó sàmì náà. ẹ ò àwọn náà. afa <laughs> afa alifulani ẹni kéwò yé wa wàláhì wàdà lẹ́yìn ṣe fa wàláhì làásì hmm. ibẹ̀ sọ pé kéwò yé wa yun àwàdà àwàdà lẹ́yìn ṣe igbe kéwò yé wa wàláhì làásì àwàdà lẹ́yìn ṣe hmm. ẹ̀yin náà ti sọ sọgbọ̀nsẹ̀ nídìí ká máa ẹ̀jẹ̀ bá yín fà á so ẹ̀yin náà ti fẹnu ara yín sọ kódà àná yín gan sọ kò sí nídìí ìjẹ́ ẹni tí kẹ́nìyàn kan sọ ìgbé a. Ah, àwọn sàlàfíà wọn gòdò wọn gòdò parí kí n sọ bí àwọn ọmọ kẹtẹkẹtẹ kan náà àwọn sọ fi ṣe máa sọ wọn gòdò pin àwọn ò pin o ẹ̀hẹ́n tó tọ́ yìí so kò ní ìdíkà ẹ̀ṣẹ̀ sọ tẹ́ bá sọ yìí pé kí wò yé wa èyí tó bá tó bẹ̀ nú àwọn ọmọ sufi ẹni kó wá bá mi kàtírà yìí wọ́n ṣe ń sá ó yẹ sásí pé ìbú àtìpé ìbú àtìpé àti àwọn ọ̀rọ̀ àlùfàṣà ni wọ́n ń sọ èyí tó bá tó bẹ̀ ó dàbẹ̀ sọ pé àwọn ọmọ kéwòye wa yé ní ìsìn gan kẹ́yìn gan náà wá bá wa kà bọ́tà yín ti sọ pé ẹ̀ lè kà so kí wọ́n sì yé wa ẹ̀ sì lè bá wa kà ẹ̀ lè jọ ẹ̀ lè kà pẹ̀lú wa abẹ́rẹ́ nǹkan mọ́. ìwé ìwé ìdíje ìjọba ti wá láti wùjú nìyí kò sí tí kẹta fọlá sọ́wọ́ mọ̀ kó jẹ́ dídí àjà yá yá tó tó tó òdodo ní tí wọ́n yà wà lọ́dọ̀ àgbàlagbà àgbàlagbà àgbàlagbà yìí fọ́dọ̀ sọ́nà bẹ́ẹ̀ ọ̀sọ́nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yí gbé torí. so tọ ẹ̀yin náà máa ìpẹ́ ohun tó ń fi ẹyin nígbà kéke ni pé tí o bá ti sí wáṣátò ojú al-ittihad al-hulul nínú sufima kò sí ti ń jẹ́ sufima ẹ nígbà tẹ wà kéke wọ́n ṣe sọ fún yín nígbà tẹ dàbàlẹ́ rí pé kò sọ́nà bẹ́ẹ̀ nígbà tẹ ti rí pé kò sọ́nà bẹ́ẹ̀ so ẹhẹ́n tamassak bil kitabi wa sunna wastamsik bihima so ẹ kàn di kitaba ti sunna mu so tẹ bá sì ti di kitaba ti sunna mu so ó lójú àwọn nǹkan tí so gbogbo àwọn èyí helen helen helen helen tí ò lọ nínú ẹ̀sìn tẹ́ ń ṣe fún àwọn kọ̀ọ̀kan yìí ẹ pàtì so àtàwọn nǹkan kọ̀ọ̀kan náà so ó yẹ báwọn so but ẹ̀yin eh, nísìn yóò ṣòro fún yín láti ẹ eh, láti dìrọ̀ mọ́ kitaaba àti sunna bó ṣe yẹ ní sheikh ayélujára fúlàní nítorí báyìí nísìn so ẹni lineage tijaniya so ẹ fẹ́ dá síbẹ̀ wọn ẹni lineage kọ̀dẹ̀ríyà ẹ fẹ́ dá síbẹ̀ wọn káyì gbogbo àwọn tí ń jẹ́ sufi lápapọ̀ ẹ fẹ́ dá gbogbo wọn so ẹ kò sí lè rọrùn kẹ́ dìrọ̀ mọ́ kitaaba àti sunna báwọn torí ẹ fẹ́ tẹ́ wọn lọ́rùn níbì àmọ́ sẹ́ra bá wa ṣe wà yìí àwọn àti tẹ́nì kankan lọ́rùn àwa ṣe tán àti tán lọ́wọ́ bá wa lọ́rùn a ṣe tán àti sọ bójú ọ̀rọ̀ bá ṣe rí nínú ẹ̀sìn gangan kò sóhun tó kàn wá pẹ̀lú anybody <laughs> a jẹ́ ẹnìkankan lápẹ́ẹ́lẹ́ kan a sì àwa náà ẹnìkankan ò jẹ́ wá lápẹ́ẹ́lẹ́ kan a gba àwọn àpẹ́ẹ́lẹ́ kan lọ́wọ́ ẹnìkan táfẹ́ dàgbàdà fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ò ṣe gba àwọn iyìn ẹ̀yìn kan àbí oríyìn kan lọ́dọ̀ wa táṣe kí ni táfẹ́ dàgbàdà fún tán so àwa ń ṣe tiwa lọ so eléyìí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ so so nínú ọ̀rọ̀ Sheikh Yahya Al-Fulani so ah, ká lọ sínú èyí tó kàn nínú ọ̀rọ̀ wọn kana wọ́n kó kana wọ́n sọ́wọ́ sọ́wọ́ yìí sísàlà yìí ẹ̀ẹ́dùn ìṣúra tó máa ń tó ìṣúra tó máa ń tàbí ilé o ìjìlá ti bẹ́ẹ̀ kúrò á yẹ ìdíjọ́ ìṣọ́wọ́sọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ìlọ́nà àwọn ọmọ ṣe kí n gbìyànjú bẹ́ẹ̀ tí o lè jẹ́ kí sọ́jọ́ lọ tí o kú ẹgbọ́n bọ́lọ̀ ti nàkádà wò kádà wọn kó ti nàkádà wọn ti sọ́ọ̀lì ní sàlàyé ẹ̀tọ́ ìṣúra tó máa ń gbà tó ń sọ́ọ̀lì máa ń gbà tẹ́ ilé wò ìdí àti bẹ́ẹ̀ kúrò ayé ìjọ́ mi ní ma sọ wò. gbogbo ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ọ̀rọ̀ nínú ìdí mi lọ tí o nítorí lọ́la kí àwọn ọ̀tẹ̀sìn kọ́ máa padà máa gbé ọ̀rọ̀ afárẹ́fúládé láti máa fi ṣẹ̀rí ipe ẹ̀rí ìkànnú àwọn mùsùlùmí gan ló ti sọ ipe tọ ipe suratul maida yìí o injilu ni o ti ń bẹ́nu Qur'an nítorí ti ń bẹ́nu bíbélì òun ni wọ́n ń ṣe kíni òun ni wọ́n kọ sínú ẹ ni wọ́n kọ sínú suratul maida àwọn kan ní pé sẹ́rí bíbélì yìí ṣe al-injil injilu yìí ṣe bíbélì so bíbélì nínú èdè Lárúbáwá al-kitabul muqaddas ni wọ́n pè àwọn Lárúbáwá tí wọ́n ní bíbélì tiwọn tí wọ́n ní bible tiwọn wọ́n kọ́ wọ́n tú sí èdè lárúbáwá ìgbà tí wọ́n tú sí èdè lárúbáwá wọ́n sọ ní ohun tí wọ́n sọ ní èdè òyìnbó tí wọ́n fi tú wá fún wọn tí wọ́n wá sọ tí wọ́n ní alkitabul muqaddas so emma bible ìtumọ̀ rẹ̀ ìwé ni látinú èdè greek biblos so wọ́n yọ ọ́ọ̀sì tí ń bẹ wájú ẹ̀ kó wọ́n yà fi i kún níwájú ló bá di bible so wọ́n sọ di ẹ so wọ́n sọ di ti òyìnbó padà tọ bible tí wọ́n wá sọ di ìtumọ̀ rẹ̀ ní book òun náà ni àwọn lárúbáwá kírísítẹ́nì náà ṣe sọ bíbélì tọ́ wọn ní alkitab al alkitab book al holy so holy book so fún délé yìí so injilu tá lọ́ba yẹra sọ kalẹ̀ fún anabi isa alayhi salam tó fún pé kó lọ fi bá àwọn ọmọ israẹli sọ̀rọ̀ kì í ṣe òun ní alkitab al yìí so kìí sọ̀hún ni kíni kìí sọ̀hún ni alikitabul muqaddas and meanwhile nínú alikitabul muqaddas ọ̀hún nínú bíbélì ọ̀hún kò wá tún sí injilu tálọ́ba dẹ́dà fi ran anabi Isa sáwọn ọmọ israẹli kò wá tún sí nínú rẹ̀ nítorí tẹ́ bá lọ ka àwọn four gospels tí ń bẹ new testament gospel of, eh, gospel of matthew gospel of mark gospel of uh, gospel of luke gospel of john tẹ́ bá kà wọ́n ohun tí wọ́n sọ fún yín ni pé the gospel according to st matthew the gospel according to st luke the gospel according to st mark the gospel according to st john so why according to why according to why according to so wọ́n sọ yìí pé gospel of jesus wọ́n sọ yìí pé gospel of jesus wọ́n sọ yìí pé gospel of who the gospel according to st matthew so fún délé yìí jésù gan ò tún ní access sí gospel yẹn in totality èyí tí ń bẹ́nu kí ni tí ń bẹ́nu new testament nínú bíbélì ká tó wá sọ wípé bíbélì gangan fúnra rẹ̀ as a whole yóò wá wà ní ipò wípé òun ni injil tí wọ́n kọ sínú suratul maida kalla thumma alfu kalla so kódà ẹni bá fi lè sọ wípé injilu tí allah bá dẹ́dà sọ kalẹ̀ fún anabi isa òun ni suratul maida àbọ̀n ni suratul maida kó sínú yukazibullah subhanahu wa ta'ala ń pè allah bá dẹ́dà ń pè nírọ̀ ni nítorí al injil ìwé kan ní lọ́tọ̀ so atawurọ ìwé kan ní lọ́tọ̀ zabur ìwé ní lọ́tọ̀ kama anna alukur'an kitaabun binafsi yàgbọ́ ìjà sọ pé kur'an náà ìwé kan ní lóhùn gan náà fúnra lára so àmọ́ so ohun tẹ́yàn kan lè sọ ni pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ tá lọ́ba dẹ́dà sọ kalẹ̀ fún anabi isa nínú injil tó já sí pé alọ́ba dẹ́dà ó fún anabi ní ìró nípa nǹkan tí ó sọ kalẹ̀ fún anabi isa nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ nínú injil lápèjúwe nínú kur'an al-karim subhanahu wa ta'ala ó sọ fún wa nípa anabi isa alayhi salam allah bàyẹ̀ dà sọ pé wa idh qala isa ibn maryam ya bani israel inni rasulullah ilaykum musaddiqan lima bayna yadayya min at-tawra wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu ahmad so wa is qala isa ibn maryam nígbà tí isa ọmọ maryam tó sọ pé يا بني إسرائيل أي أيما إسرائيل إني رسول الله إليكم دراجو جيش الله بيدا المجسين مصدقا لما بين يدي مولا تبالو دودو لا تكونفيم أنتو تباواجو من التوراة نينو التوراة so wa mubashiran mo dẹ̀ wá láti fún yín ní ro bí rasulin pẹ̀lú òjíṣẹ́ kan ya'ti min ba'di tí ó wà lẹ́yìn mi ismu ahmed orúkọ rẹ̀ ahmed ni so eléyìí nìsín ẹnìkankan ò lè sọ pé èyí nìsín kò tọ́ kéèyàn sọ pé Allah bá dẹ́dà ó ṣe kí ni ó ẹ ó transfer ohun tí ń bẹ nínú tawrọ àbí tí ń bẹ nínú injil so àbí Allah bá dẹ́dà dà kọ sínú Qur'anul Karim so Allah bá dẹ́dà fún ànábì ní ìró ó fún ànábì ní ìró nípa ohun tí ànábì Ìsá sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ni so tó dẹ̀ já sí wípé a gbàgbọ́ wípé ọ̀rọ̀ yẹn ó wà nù Injil àmọ́ àlọ́ba dẹ́dà kan fún ànábì ní ìró nípa rẹ̀ ni gẹ́gẹ́ bó yẹ já sí wípé àlọ́ba dẹ́dà kan fún aláàrẹ̀ náà sọ wípé òun fún ànábì sallallahu alaihi wasallam ó fún ní ìró ó dẹ̀ sọ ìró àwọn apá kan ànábì fún so kò dẹ̀ sọ ìró àwọn apá kan ànábì fún àlọ́ba dẹ́dà sọ fún ànú Qur'anul Karim wípé wa kullan naqussu alayka min anba'ir ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين so wa kullan naqussu alayka min anba'i rusul gbogbo àwọn yẹn tá a ṣe lálàyé fún so à ń ṣe ní àlàyé fún ẹ bẹ́ẹ̀ dẹ̀ ni à ń fún ẹ ní ìró nípa ẹ̀ láti inú àwọn ìró àti àwọn history àwọn òjíṣẹ́ ọlọ́run ọba kìí tẹ́ ṣe gbogbo history òjíṣẹ́ ọlọ́run ọba àbí gbogbo history àwọn òjíṣẹ́ ọlọ́run ọba yẹn kọ́ ni Allah bàdẹ́dà sọ fún anabi ọ̀sẹ̀lẹ̀ kódà ìtàn anabi musa àti Allah bàdẹ́dà sọ fún anabi ọ̀sẹ̀lẹ̀ nínú Qur'anul Karim so nípa ohun tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn ẹni tí Allah rán sí so kò tún ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lásìkò anabi musa nǹkan ni Allah bàdẹ́dà ṣe kíni so kì í ṣe gbogbo ẹ̀ náà lọ́bàá ẹ̀dá sọ níta fún anabi ọ̀sẹ̀lẹ̀ so nítorí tálọ́bàá ẹ̀dá bá sọ gbogbo ẹ̀ so alukurani yóò tóbi jù báwọn like yóò tún ojú ewé rẹ̀ ó pọ̀ jù báyẹn lọ but alọ́bàá ẹ̀dá ó summarize in such way tó yá sí wípé so àwọn èèyàn ó tún fi rẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀ dáadáa so ó yẹ báyìí sìn so fún délé yìí Allah bá dẹ́dà máa sọ ìtàn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nínú àwọn ìwé tó sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ yun kì í ṣe pé bọ́yá yóò dà á kọ àbí ká sọ pé kì í ṣe pé bọ́yá Allah bá dẹ́dà da àwọn nǹkan tí ń bẹ nínú àwọn ìwé yẹn kọ sínú Qur'anul Karim fún ànábì kó máa jẹ́ ẹ̀sìn torí bẹ́yìn ṣe sọ yìí nìsín àwọn kèfèrí wọ́n gbé wọ́n sọ pé ah wọ́n tẹ̀ ti fẹsẹ̀ nílẹ̀ pé tọ̀ wọ́n da Qur'ani kọ́ ni o wọ́n da Injili kọ́ ni o so àti sọ́ọ̀rì wọ́n da Qur'ani kọ́ látinú Injili nítorí ìjásí pé wọ́n ti sọ tẹ́lẹ̀ so tí wọ́n ń wá bí wọ́n ṣe wá ẹ̀rí fún tí ó dẹ̀ sẹ́rí fún nǹkan ipe wọ́n da kùránì nínú kíni nínú injil so ọ̀rọ̀ náà kò rí so èyí tó wà correct ni pé ká sọ pé alọ́ba rẹ̀dà ó pa ìtàn àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ lásìkò àwọn òjíṣẹ́ tó ránṣẹ́ síwájú ànábì ó pa àwọn ìtàn nǹkan kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ ní àsìkò wọn ó pa nítàn fún tani fún anabi sallallahu alayhi wa alihi wa so eléyìí òun ni eléyìí òun ni ó dájú ní sísọ kódà bẹ́ẹ̀ náà ni nínú suratu yusuf Allah bá sọ pé nahnu naqussu alayka ahsan al-qasas so ipe dáradájú àwa á sọ ìtàn á sọ àwọn ìtàn tó dáa á sọ fún anabi ọ̀sẹ̀lẹ̀ á pa àwọn ìtàn dáadáa fún ẹ̀ so nípa àwọn nǹkan tó ti ṣe kíni tó ti gba so bima awhayna ilayka hadha al-Qur'an pẹ̀lú pé aṣekini àfi al-Qur'an yìí so àfihànṣẹ́ síra nabi ọ̀sẹ̀lẹ̀ nínú nínú sura mi náà lọ́bàá yẹ́dà sọ fún ẹ pé minhum man qasasna alayk ń bẹ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn nabi ọlọ́run ta pè tán rẹ fún wa minhum man lam naqsus alayk ó dẹ́ wà nínú wọn náà tó yà sọ pé àpá ìtàn wọn so fún dídá lọ́ba ìdá máa pàtàkì àwọn òjíṣẹ́ yẹn kódà àwọn tó fún ní tíra nínú àwọn òjíṣẹ́ náà gan so àwọn kẹ́kọ̀ọ́ kan tó fún wọn pé kí wọ́n fi jíṣẹ́ fún àwọn ẹni tó rán wọn sí alọ́ba dẹ́dà fi pìntàn fún ànábì pé tọ̀ ohun tá a ní kí ẹni yìí sọ fún àwọn èèyàn báyìí ni o so gẹ́gẹ́ bá lọ́ba ẹ̀dá ṣe sọ fún wa nínú suratu imran ngba tí ń sọ̀rọ̀ ànábì isa alayhi salam wa rasulan ila bani isra'il anni qad jitukum bi aya so aṣa nabi isa ní òjíṣẹ́ sí àwọn ọmọ israel so ṣe àwọn ọmọ Israel. kó máa sọ fún yín pé a ní qad ji'tukum bi aya ipe mo mú ohun àmì tó fojú hàn bó mu wá báyìí ọmọ israel so eléyìí ìtàn ní tí alọ́bàdẹ́ dà pa fún anabi ọ̀sálàm lórí ohun tí ó ṣẹlẹ̀ tí alọ́bàdẹ́ dà sọ fún anabi isa tó sọ kalẹ̀ fún pé kó sọ fún àwọn ọmọ israel kì í ṣe pé wọ́n dáhùn tí ń bẹ́ẹ̀ nù injili kọ́ wá sínú Qur'anul Karim so fún ìdí eléyìí so eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra fún dáadáa nítorí ọ̀rọ̀ tó lè dá fìtínà rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ tí fìtínà rẹ̀ bá délẹ̀ tán so èèyàn ò ní lè so agbára ẹlòmíì ò ní lè ka mọ́ kí ọlọ́ba ẹ̀dá kọ́ máa ṣáà ṣe àtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa hmm. so ibi tá a parí ọ̀rọ̀ tiwọn sí ní alẹ́ yìí. ibi afọ́jú ni ẹni tó jẹ́ ìṣòro lọ́wọ́ ìfẹ́ afọ́jú ni. tí wọ́n ti bá ti máa jẹ́ kí ìyẹn náà fọ́ ọ́ lára lára rẹ̀ fọ́nà fọ́nà fọ́ ẹ̀. fọmọ yìí kìí láàbà nítorí àgbẹ̀ àti ìlú tó ṣe. káàkó àbọ̀ ọ̀sán ti ṣe èyí ò lórí nínú rẹ̀. gbogbo èyí sọ ìsọ ìní sí ọ̀yọ́ kó wọ́n ń sọ̀rọ̀ nípa pé kéèyàn bínú èèyàn ní ìbínú afọ́jú àti kéèyàn nífẹ̀ẹ́ èèyàn ní ìfẹ́ afọ́jú tọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa pé àwọn àṣìṣe tí àwọn àfáà bá ṣe wípé kò tó pé kéèyàn bínú wọn àbí kò tó kéèyàn sọ pé wọn ń ṣàfà tòótọ́ yìí tọ́ eléyìí ti ara yín lẹ sọ yùn hmm. ó lójú àṣìṣe téèyàn ó ṣe tí ó rọrùn fún ẹni tó bá gbọ́ ẹ̀sìn yìí láti já sí pé kó mójú kó mbẹ́ àmọ́ àwọn àṣìṣe kan bẹ tó yá sí pé téèyàn bá ṣe lórúkọ yìí pé ìsìláàmù ni lórúkọ yìí pé ń pèyàn sí ìsìláàmù wàlọ́ọ̀hì àwọn ẹni tí wọ́n bá gbẹ́sìn dání bó ṣe yẹ wọn àgbọ́dọ̀ mójú kó mbẹ́ hàtà àwọn ẹni tẹ́fẹ́ tìtorí wọn sọ̀rọ̀ yìí àbí tẹ́ wọn sọ̀rọ̀ yìí nípa yìí pé so àṣìṣe tí àwọn afa bá ṣe kò túmọ̀ sí pé èèyàn ó tì torí rẹ̀ èètì wọn àwọn gan náà mọ àwọn apá kan aburú tí wọ́n ṣe nínú kashiful ilbas and faydatul khatmi abil abbas nínú kashiful ilbas ń bí báyìí ibrahim yasi mú ẹgbàá wọ́ọ̀rọ̀ ahmadu tijani wá látinú jawairul maani tí fi ń sọ̀rọ̀ nípa ohun tí ahmadu tijani sọ ipe ipe àwọn ní ipò kan lọ́dọ̀ allahu subhanahu wa ta'ala inna lana martabatan inda allahi tanahat fil ulubi ipe àwọn ní ipò kan lọ́dọ̀ Allah bàdẹ́dà tó yá sí pé ipò náà parí síbi gíga tán yàn so ó parí síbi gíga tán yàn ila haddin yahrumu dhikru débi pé ìwọ ní fún àwọn káwọn sọ irú ipò náà láàrin àwọn èèyàn wa ifsha'uhu bayna an-nas aburú sì ni káwọn máa fọn káàkiri àwọn èèyàn pé àwọn ní ipò báyìí àwọn ní ipò báyìí àwọn ní level báyìí àwọn ní grade báyìí lọ́dọ̀ Allah bàdẹ́dà so so bẹ́ẹ̀ dẹ̀ ni Amadu Tijani sọ pé ó yàtọ̀ sí ipò tóun ti sọ fún àwọn ọmọ lẹ́yìn òun pa àwọn ní lọ́dọ̀ Ọlọ́run àwọn tìyà ni wọ́n sọ gbẹ̀yìn ọ̀rọ̀ náà pé walaw dhakartuhu tóun bá fi lè sọ ipò náà síta la ajma'a ahadul haqqi wal irfan ala qatli ipe àwọn ẹni tí wọ́n jẹ́ olódodo àtúnímímọ̀ wọ́n fẹnu kò lórí pé òun Amadu Tijani òun lẹ́tọ̀ọ́ sí kí wọ́n tẹ̀jẹ̀ òun sílẹ̀ kán sì pọ̀ òun so n bẹ nínú kashifu ilbas ibrahim yasi ló gba wá sí ó dẹ̀ wà lójú ẹwẹ́rún màá nínà so tọ àwọn ẹni tẹ́ ti lórí wọn sọ̀rọ̀ yí pé àṣìṣe tí wọ́n ṣe kò tó yí pé kí èèyàn èètì wọn àwọn gan ti fẹnu ara wọn sọ irú ohun tí ò bá ṣẹlẹ̀ sí wọn ká ní wọ́n bá fi ìgbàgbọ́ burúkú wọn ká ní wọ́n bá fi hàn meanwhile eléyìí kì í ṣẹ̀rí fẹ́nikẹ́ni nínú tìjàníà láti sọ pé ah ṣebí wọ́n ló sì ń sọ pé ìgbàgbọ́ burúkú àwọn ẹni yìí ni so ṣé tí wọ́n ń sọ pé so ṣé tí wọ́n ń sọ pé àwọn náà ti mọ̀ pé ìbàjẹ́ ni bẹ́ẹ̀ dẹ̀ ni aburú ni kí wọ́n fi ìgbàgbọ́ burúkú hàn so wọ́n fi hàn wọ́n dẹ̀ sọ nínú kíni nínú àwọn tíra wọn so láwọn ìgbàgbọ́ náà so Amadu Tijani ló mọ ìgbàgbọ́ tóun tún fi ń pamọ́ ní ibẹ̀ yẹn tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yun jáde kò díwọ́ àwọn ìbàjẹ́ àti ìgbàgbọ́ burúkú tí wọ́n ti kọ kalẹ̀ lákọọ́lẹ̀ látọ̀dọ̀ rẹ̀ kò díwọ́ eléyìí so eléyìí lórí ọ̀rọ̀ tí afáyàdá Fúlàní sọ nípa pé àṣìṣe tí wọ́n ń ṣeun kò ní kéèyàn hate wọn àbí kéèyàn dislike wọn ó lójú àṣìṣe náà so àṣìṣe tó bá ti ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ mùsùlùmí àbí tí ó bá ba ìgbàgbọ́ mùsùlùmí jẹ́ èèyàn ò gbọ́dọ̀ dunú lórí ẹ̀ so eléyìí ó kúnnú ìdí tó fi já sí wípé so èmi ò fi ṣe kí ni n fi fi gbogbo ara so tẹ́lẹ̀ gan náà n fi fi gbogbo ara gba ti àfa ìmúra so nítorí ìdọ́gbọ́n sọ̀rọ̀ wọn nípa àwọn ọ̀rọ̀ tó já sí pé ó yẹ kéèyàn gé ìyẹn ó yẹ kéèyàn gé ìwọ kéèyàn clear rẹ̀ tán yányá so ìdọ́gbọ́n wọn síbẹ̀ ó lágbára gan lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ àwọn mùsùlùmí so fún ìdí eléyìí eléyìí lórí èyí tẹ̀ sọ so àwọn onítọ̀rọ̀ àforíjì fún Ibrahim Inyas so torí kò wúwa rẹ̀ so bẹ́ẹ̀ dẹ̀ ni lórúkọ súnà ẹni tó bá ṣerú rẹ̀ fún wa á gbógun tì lórúkọ súnà ẹni tó bá ṣerú rẹ̀ fún wa àwo tó a ṣe rẹ̀ gbìn hmm, eléyìí kì ṣe lànà àwọn sálàfù àlùkòmá yìí so ẹ̀hẹ́n tọ̀ but àwo nídìí pé ká máa ṣépè fáwọn Ibrahim Inyas látọjọ́ tá a ti ṣe ètò lórí àwọn Ibrahim Inyas bíi so ọjọ́ wo ni <laughs> ọjọ́ wo ni mo tẹ ọjọ́ wo mo tẹ sọ pé ah, Ibrahim Inyas yóò ṣòfò ni ọjọ́ wo mo sọ ìyẹn sọ tí mo sì lè fọwọ́ rẹ̀ gbáyà so ẹ mà ó wọ́ọ̀tì kéèyàn sọ àmọ́ èmi ò tún sọ rí nítorí mo sọ mi ò sọ ó ti rin ojú ọ̀nà rẹ̀ ó ti rìn ìlànà òfò yẹn tẹ́lẹ̀ so kò wá nídìí kẹ́mi máa sọ ọjọ́ òde mi sọ bíbáyìí pé a kò ní da fún Ibrahim Inyas èmi ò sọ àyìn nídìí kí n sọ ànítẹ́mi bá ti tú àwọn àṣírí ẹbọ wọn àti àṣírí ìgbàgbọ́ burúkú wọn tí mo bá ti kà síta wàláhì ó ti tẹ́ mi lọ́rùn èmi ò nídìí èmi nídìí gbogbo àwọn kàtàkàtà èmi ò nídìí kò jẹ́ pírọ́blẹ́mù fẹ́mi so nítorí èmi ní ohun tẹ́mi fẹ́ kà so kódà òun ni mo tún ti dáwọ́ sí yìí sì yín kà fún yín so èmi ní ohun tẹ́mi fẹ́ kà so ẹni tó bá ti ní ohun tó fẹ́ kà fún àwọn èèyàn so gbogbo ìpè yìí nǹkan kan kò ní jọ lójú kò ní ní táìmù fún so ìtawà ní táìmù ẹ̀rí so ẹ̀hẹ́n tọ́ àmọ́ o ó lè wà nú àwọn nǹkan tí wọ́n ṣe pé fáwọn Ibrahim yẹn ṣe o tòótọ́ ibà àmọ́ àwa o àwo ráyè rẹ̀ kódà kó wùwà rẹ̀ gan àráyè rẹ̀ ohun tó kọkalẹ̀ tó jẹ́ ohun tó ní í ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀ tó jẹ́ ohun tó ní í ṣe pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ mùsùlùmí ohun táwa ráyè rẹ̀ nù so àmọ́ pé ká máa wá pé ká ṣépè fún rárá àti rárá o so kábàtà ti ka ìmọ̀ kan rẹ̀ fáwọn èèyàn ká sì ti ṣàlàyé ẹ̀ ló bá parí làwa bá ń bá tiwa lọ. Hmm.